atọrọ ìkẹ́ ọlọ́run àti ìgẹ̀ fún aṣíwájú ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn aráàlá nábì àwọn tọ̀hábà àwọn tàbí òun àwọn tàbí tàbí kọ́nà kò fi kẹ́yìn kò fi kárí gbogbo wọn. tafsirul Qur'an tí a bá kíkà lọ nípa rẹ̀ níbi tí a kà lónìí wọn náà ni. ولنبلونكم بشيء من الخوف والجوع نعم أعوذ بالله من الشيطان الرجيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو احتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعبون يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala aya ọgọ́rùn kan àti márùndínní ọgọ́ta yẹni pé one hundred and fifty five nínú suratul baqara náà ni bí tí a kà lónìí bákan náà a tún dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run látara pé. Ramadan ti a ń bá lọ òní ni ó di mẹ́ẹ̀ẹ́dógún àbí òní ni ó di mẹ́ẹ̀ẹ́dógún ọ̀dá sí méjì gẹ́gẹ́ àwọn àgbàlagbà ṣe máa ń sọ wọ́n ní ọ̀dá sí so a dúpẹ́ fún ọlọ́wọ́n ọba náà èyí tí ó kú náà kọ́nà kọ́mọ́ṣà sí ní ìrọ̀rùn kó sì gbà ní ìbádà fún wa Allahumma amin bí àyà tí a kà yìí ọlọ́wọ́ bá ń jẹ́ kó yí àwa ọmọ èèyàn ipe ìgbé ayé tí òun dá wa sílé ayé kì í ṣe pé a máa sẹ̀mí níbẹ̀ láláì ní máa rí nǹkan tí yóò máa jẹ́ àdánwò ọlọ́run ọba fún wa tí wọ́n bá ní àdánwò nìkan yìí òun náà ni pé ntí kò ní dùn máyà ntí ò ní dùn máyà wọn là ń pè ní àdánwò ọlọ́run ọba ọlọ́run ní nabluwannakum bimana nakhtabirukum a máa ṣàdánwò fún yín a máa dán yín wò wayamtahinukum a máa ṣe ìgbìdánwò fún yín bishay'in minal khawf pẹ̀lú nǹkan kan nínú àwọn nǹkan ìpáyà tó bá ní ẹ̀rí pé tá a bá wo àyà yìí bọ́lá wọn bá ṣe bẹ̀rẹ̀ rẹ̀ àwọn nǹkan tí ń jẹ́ àwọn tawkidat àwọn ìntí ó mọ̀ pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó lágbára ni bíi oríṣi mẹ́ta náà ni ọ wà níbẹ̀ wa'ul qasam yẹni pé wá o pé ìbúra ọlọ́wọ́ bá lò bákan náà láàmú al-tawkid wala nabluwannakum láàmú tawkid yẹni pé láàmú tó gbọmọ tó fi ń sọ pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ọkàn pa ni so bákan náà lóòlù tawkid asakila nabluwannakum ó yàtọ̀ sí ká ní pé wàlà nabluwankum nabluwannakum asakila gbogbo lẹ́yìn túmọ̀ sí pé ọ̀rọ̀ yìí ipe ọ̀rọ̀ tí kìí ṣe pé bóyá ọ̀rọ̀ tí ò ní rí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó kẹpa ni o ipe a ọlọ́wọ́ bá ní bá ní wallahi naqtabirannakum ikú ọlọ́run ní mo búra àdánwò máa bá yín mo búra ìyẹ̀wò yóò máa ṣẹlẹ̀ sí àdánwò ọlọ́run máa ṣẹlẹ̀ sí minal khawf bi shay'in pẹ̀lú nkankan táwọn afábá ń sọ pé naqra tó bá tó wá wá pẹ̀lú shay ìtumọ̀ rẹ̀ ni pé qad yakunu lit taqlil aw takthir ipe nǹkan yẹn lè pọ̀ ó sì lè máa kéré yẹn ni pé ní tí wọ́n máa wáyé ní àdánwò minal khawf tó yẹ pé ìpayà ni yóò máa jẹ yẹn ni pé ìpayà a máa jẹ àdánwò ọlọ́wọ́n fún ọmọ èèyàn torí pé kí ni ìfọ̀kànbalẹ̀ ìfọ̀kànbalẹ̀ tẹ́ rí òun ìkẹ́ ọlọ́run ni náà lọ́wọ́ bá fi ní pé alladhi at'amahum min ju'in wa amanahum min khawf yẹni pé al'amnu kọ́kọ́ yẹn wọ́n balẹ̀ kó wọ́n sí ilà ìlú nínú ẹ̀míyàn alkhawfu yíwá ni yẹni pé ìpayà ìgbà míì a máa jẹ́ khawfun khas wa khawfun aamun khawfu ma wá tí ó jẹ́ ìpayà tó pé ẹnìkọ̀ọ̀kan ni ó máa dá ẹ̀rù ń bà tó pé yẹn ni ọkàn mọ̀ pé ah, ọkàn mi ò balẹ̀ ta wọn èèyàn nìkan náà ni ọmọ ọmọ ìgbà míì sì ní ìfọ̀kànbalẹ̀ ilé wa tó ṣe pé àìfọ̀kànbalẹ̀ yẹn yóò ìfọ̀kànbalẹ̀ yóò kú ò ní kúkò tó ṣe pé yóò lọ kó ní àwùjọ ni tó kí gbogbo àwùjọ ni ọmọ fílẹ̀ àìfọ̀kànbalẹ̀ sùnyẹn náà àìfọ̀kànbalẹ̀ náà ní jẹ́ káwùfù náà ní jẹ́ pé ìpayà ni nígbà míì ìfọ̀kànbalẹ̀ yóò wà ní àwùjọ àmọ́ ó lè ṣe é ṣe lọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan tí kò sì ní sí ìfọ̀kànbalẹ̀ níbẹ̀ ẹ worú ká ní pé nǹkan ń ṣẹlẹ̀ ní nàìjíríà lápapọ̀ bí irúgbà tí ọ̀rọ̀ àwọn boko haram tí fi ń ṣẹlẹ̀ ní nọ́ọ̀tì òun ẹ̀ẹ́dìpẹ́ tí bá ń gbèrú màdúgùrí ó dàkẹ́ni yẹn kó lówó lọ́wọ́ kí ìdùnnú ọmọ ṣẹlẹ̀ sí àmọ́ ní àwùjọ òun kò sí ìfọ̀kànbalẹ̀ ńbẹ̀ sòrú àwùjọ yẹn ọlọ́wọ́n bá ṣe àdánwò fún wọn ni ẹ̀rì kí mo ti sọ rí mo ní ọ̀rẹ́ kan níbẹ̀ Abu Abdullahi là ń pè é nìyẹn ẹni ó ṣe fet medicine náà ló ṣe àwájọ sáàfù ni ní 2008 ẹni mi àtẹ̀yọ sáàfù wọ́n gbé wá sí Kwara wọ́n á ń tọ́ lágbọ̀ọ́yọ̀ sún náà sùgbọ́n àti wọn máa ń kọ́ńtà tara wa ìgbà tí wàhálà boko haram yẹn wá di pé ó ní agbára tó le yányán wọn á sọ pé nílùú àwọn ẹni pé nígbà lúgòrè ó ní ìyá aláya fáàrí ń bẹ ní ọwọ́ àwọn tó máa ń ṣe fáàrí ipe nílùú àwọn o pé ìyá aláya fáàrí bẹ́ẹ̀ pé kí ni tí wọ́n ń wá ìlú tó fọkànbalẹ̀ jù láyé ìlú àwọn ni bí tó bá jáde lágbo òru wá ẹ̀rọ rẹ̀ lọ ni so ó ní kò sí wàhálà kò sí nǹkan kan ó lẹ́yìn náà wọ́n sì máa ń kílèmù pé ìlú àwọn nílùú Qur'an ó ní àmọ́ wọ́n fẹ́ràn bídíà nílùú wọ́n fẹ́ràn bídíà púpọ̀ jù ó níjọ́ tí wàhálà yìí kọ́kọ́ ṣẹlẹ̀ tí ẹni náà lù tí Sheikh Jafar máa ń lọ náà ni kúrò ní Sheikh Jafar nínú àwẹ̀ so ó ní àwọn ọjọ́ tí mo wá fi ń ṣe tafsiri ní ní Maiduguri hùn so ó ní ìgbà tí wàhálà yẹn kọ́ ṣẹlẹ̀ ní wàhálà bọ́ǹbù yẹn wọ́n láwọn kan jẹ́ àwọn onísúnà wọ́n ń pariwo fún wọn pé ẹ jẹ́ ká ìtì padà sídi súnà Nabi sallallahu alaihi wasallam sínà lọ́fẹ́ ṣẹlẹ̀ yìí wàhálà lọ́ ṣẹlẹ̀ yìí ẹ ká padà ó lẹ́ni kí làwọn aráàlú ò ṣe ó lẹ́ni kí wọ́n lọ ní kóra wọn jọ àwọn ó ṣe Kùránì one million sọlá àfa súnà sọ pé ntọ́ kankọ́ yìí ẹ máa ka kùnúùtù lẹ́yìn ìrun wọn ni ẹ máa dáná lóhùn kuran làwọn máa ṣe sòkìní wọn abẹ́rẹ́ sí ní ìwà ń sí ìwà ń sí tẹ́bàlù léwu kíní ó kọ́ tó máa ń táìtù ìlú kọ̀ọ̀kan sọ pé state of amuni ní Ìlọrin jẹ́ ní Kwara ń jẹ́ ẹ lọ léwu tiwọn ẹ pé state of peace náà ní Màdúgùrì peace ni ní pé ibẹ̀ nífọ̀kànbà àláfíà pọ̀ ń bẹ́ẹ̀ so àwọn tí ọba ti ní ìtẹ̀lé òfin ọlọ́run ìtẹ̀lé àṣẹ ọlọ́run so n tí bá ń jẹ́ àlàáfíà yóò padà di fíafíà fún yàn ọlọ́run bá níbi tí mo sì lọ ní pé ọlọ́run ní labluwannakum dájúdájú àdánwò ọlọ́run mọ̀sẹ̀lẹ̀ sí bishayin látara àwọn nǹkan kan minal khawf àdánwò lè lè wá tó ṣe pé ìpayà ni ó mú wá fún yín ẹni tó ṣe pé nífọ̀kànbalẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà lọ́kàn rí kọ́kàn wọn ọ̀balẹ̀ mọ́ ni sùúrù ẹni yẹn ọgbọ̀dọ̀ gbà pé àdánwò ọlọ́wọ́n bá dé ni bóyá àìfọkànbalẹ̀ àwùjọ ni àbí àìfọkànbalẹ̀ ẹnìkọ̀ọ̀kan ṣèké máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ní ọkàn wò pé ah, ẹ̀rú kan bá àwọn ni sùúrù ẹni yẹn ọgbọ̀dọ̀ gbà pé àdánwò ọlọ́wọ́n bá ṣẹlẹ̀ nù ní ah, ọkàn mi sùn wá balẹ̀ mọ́ ẹ̀mí mi sùn wá mọ́ wá gbọ́n fún àwọn nǹkan kan torí ta bá wáyà yìí àwọn nǹkan márùn-ún ní ọlọ́run bá dákọ̀ ipe àwọn nǹkan tí ọmọ jẹ́ àdánwò ọlọ́run tádánwò ọlọ́run ọmọ ti bẹ̀ wá ó lè wá ní ìbẹ̀rù wà lè jú bákan náà àdánwò ọlọ́run máa ń wá níbi ebi ọ̀nà mẹ́ta lebi máa ń gbà pààyàn ebi lè wá tó ṣe pé òòrówó jẹ́ ni oúnjẹ ọ wà àmọ́ òní rówó jẹjẹ́ àlùjọ́ ẹ̀ náà nù tó pé yọ ọmọ wọn pé á ah, oúnjẹ ló sì wà yìí àmọ́ kò sówó ebi ọmọ wa pa ọ̀nà kejì ni pé èèyàn lè lówó kó ṣe pé kò ní rí oúnjẹ wọn rà lọ́pọ̀ ni èèyàn mú ni pé ààrùn ah, kò sóúnjẹ oúnjẹ wọlú yìí kò sóúnjẹ lù àtẹni lówó náà ebi ọmọ pa wọn náà àdánwò náà nù bákan náà albala biljuu àdéhùn tó máa wá látara oúnjẹ tí ó fi ebi tí ó fi sàdéhùn fún yàn látara pé kí ni èyí ó lówó oúnjẹ ó sì wà àmẹ́ni tí ó jẹ kò ní rí jẹ ó ní ẹjẹ́ ó kúrò ní ibi ọmọ wa pa àbíkọ́ sọ pé hospital yẹn gbọ́dọ̀ jẹun so ọlọ́run fi àdánwò ó fi ebi ó fi sàdánwò fún un so náà ni pé ó jí méjì báwọn bákan náà wọn náà kù sí minel amuwal àwọn ọ̀rọ̀ ọ̀nà tọ́nà tó máa fi ń ṣàdánwò fún yàn tó pé rí pé ah, àdánwò ọlọ́run ló dé yìí ìmọ̀ ń wá látara naqsim minel amuwal kí dúkìá yẹn wọ́n máa dínkù èyàn ṣe bísínẹ́sì èyàn ṣọ́ọ̀tì èyàn ṣe bísínẹ́sì èyàn ṣọ́ọ̀tì òun ní rójútu rẹ̀ ẹnìkan ní máa ń bẹ ní máa ń dásà kan brọ́dà mi lẹ́nu ìrún ládùúgbò gbà tó yá mo padà máa ń ronú sọ̀rọ̀ ẹni o ó ní tí yẹn bá ń ṣe bísínẹ́sì sọlọ́wọ́n bá ní yóò gbé yẹn báyìí oní bísínẹ́sì yóò bá pé yẹn tí yóò bá pé yẹn ọkàn sá máa rí i pé ó sá máa mú kan ó máa mú kan tó bá ti mú kan mọ́kejì yóò sì bọ́ sí dáadáa wọ́n gba ah, àtúntì tààtàn ètò ah, ìrọ̀lẹ́ mú mi àtúntì tààtàn tí ó kàn máa rí ó kàn máa rí pé kíní wọn máa gbòòrú ni yóò máa gbòòrú kódà ìlú ah, ni yóò fẹ́ yí wa tí èpò ti fi nǹkan kún báyìí wàláhì o lè má fi nǹkan kan kún ìpọ́lọ̀ nǹkan fẹ́ kí bísínẹ́sì yọkàn mọ́ búùmù náà ni kọ́lá ìlú àwọn ìlú mílíọ̀nù àti pọ́ọ̀sì máa ta lóyún wọn pé àbò ní tiẹ̀ sí wá ń yá báyìí ọlọ́run fẹ́ ní nǹkan yẹn yọ dàgbà sókè nù kọ́lá ìlú mílíọ̀nù wòsàn ni iṣẹ́ kí lábẹ́rẹ́ sí ó ra mọ́tò ó ti ra kíní ó ti ra jíìpù fẹ́ńsà lásìkò yìí ní lásìkò táwọn yìí ìwúrú bísínẹ́sì oníṣẹ́ tó báwọn tí ó gbẹ́ lé so ó ń ṣe rẹ̀ níjẹ́ báwọn ó ń kó bá gbé sí ayé ara rẹ̀ torí tí ò dán lójú tó mọ̀ tó rí náà ló ń sọ ọlọ́run mọ̀ ń sàrísìkí fún yẹn nígbà míì wa yarzuqu man yasha'u bi ghayri hisab tí ò ní ní òǹkà tó ń gbòòsẹ̀ ní mọ̀ pé bóun kí ń ṣe yà wá ọlọ́run mọ̀ ń ṣe bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ sì ni nígbà míì bọ̀dá mi ẹni wọn sọ pé bẹ́ẹ̀ ni tọ́rọ̀ ń bá fẹ́ ràn yẹn lé mọ̀ nídìí bísínẹ́sì náà tó bá ti mú báyìí bóyá one million lónìí ó dìpọ̀ sọ́ọ̀tì fifty thousand lónìí ó tún lọ lè wá ayápẹ́ ẹjẹ́ ìyá kí tó fi kún sí ó tún sọ́ọ̀tì hundred ó pè áà pé kíníkà òun pé alágbèyà ah, tó gbóhùn mi sálọ ó tó two hundred tó lọ́mbẹ̀ nǹka ah, à irú ìwá ni kíníkà ọba tí yẹn tó lè pa five hundred lọ́mbẹ̀ ní one million nǹka ah, à irú àdó ẹ̀yìn kíníkà so wọ́n bá di pé ha gbogbo bísẹ̀ owó bísẹ̀ ti tán lọ́wọ́ rẹ̀ so naqsin minal amwal àbíkó jẹ́ pé àwọn olè tiẹ̀ wá ní ẹ̀kọ́ gbólé gbúù ó sì kò gbẹ̀ ó sì kò lọ gbúù àbí dúkìá rẹ̀ ó sì gbá bóyá mọ́tò ni ó sì sísẹ̀ lọ wọ́n gbà lọ rẹ̀ wọ́n mọ̀ wá káàkiri àárí àárí àárí àárí wọ́n sì lérí naqsin minal amwal sólúwa ní èyí máa ń fún yàn èyí máa ń ṣàdánwò fún àwọn ẹrú mi látàwọn eléyìí kọ́dà wal anfus wal anfusi ọlọ́ni wọn tó máa ṣe àdánwò fún yàn látara ìdínkù ẹ̀mí ara ìdínkù ẹ̀mí òun ni kéèyàn kú fún yàn bóyá ọmọ ni bóyá ìyàwó ni bóyá òbí ni bọ́yá àárẹ̀ gangan ni ó sèyàn torí àwọn afáàka naqsu minal anfus ara àìsàn tí máa ń sèyàn àdínkù ẹ̀mí ni torí bó ṣe kéèyàn ó ṣe bó ṣe kéèyàn ó fi ẹ̀mí lo agbára kó fagbára kó fẹ̀mí kí o fi ṣe agbára ò ní rí lásìkò rùn so wọ́n samarat bákan náà irúgbìn àwọn nǹkan tí wọ́n gbìn níyàn lóko so yóò dé oko rẹ̀ yóò rí pé ah oko yìí ni àwọn láwọn màálù ti yá ọbẹ̀ yìí wọ́n ti jẹ gbogbo ẹ̀ àbí bóyá esu ló wọbẹ̀ ni wọ́n lálẹ́ àṣì rẹ̀ so àdánwò ọlọ́run balẹ̀ léyìí ọlọ́run ní ọ̀nà márùn-ún tó mọ fi ń ṣe àdánwò fáwọn ọmọ ènìyàn iná lélẹ́yìí ẹni pé nàbùnúwánàkùn náà ló fi bẹ̀rẹ̀ pé mi ọlọ́run yìí máa dán yín wò á máa dán yín wò ọlọ́run á ní gbogbo àdánwò yìí tó ń bá dáhùn ìyàwó yìí bashiri sabirin wà nẹ́bì máa fún ní ròdùnú ẹ̀ntọ́ àwọn tó bá jẹ́ onísùúrù lórí àwọn àdánwò tó bá ṣẹlẹ̀ sí wọn yìí nígbà mi tí àdánwò bá ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sáà máa ń gbégbá gini ṣẹ̀rí àyàtànkà yìí wọ́n yẹ kó jòkó lẹ́mìí mùsùlùmí bí ẹni pé bí kú sí máa ń jòkó lẹ́mìyàn pé èyí kúnjọ kan tàn án lójú ipe àdánwò kìí wá látọ̀dọ̀ ẹnìkan kan àfàtọ̀dọ̀ ọlọ́wọ̀n ọba ẹni tí ò bá dá lójú gbogbo àwọn nǹkan wọ̀nyí ipe àtọ̀dọ̀ ọlọ́run ni ó ń tọ̀hún ó ti ń ní ìṣòro nínú ìgbàgbọ́ rẹ o tẹ́básí wa wo àwùjọ wa yìí gbogbo àwọn nǹkan márùn-ún tí mo kà yìí pàtàkì jùlọ lọ́dọ̀ Yorùbá kìí ṣẹlẹ̀ lásán o lọ́dọ̀ tí wọn ò ní kó ṣẹlẹ̀ o mbára nìkan ní ṣe pé ẹ̀rù bà mí ni kíyé nǹkan ní fọkànbalẹ̀ mọ́nà ni wọ́n ni ọwọ́ ayé lọ́tẹ̀ ọ ọwọ́ ayé tẹ̀ ọ ni wọ́n ayé filẹ̀ wọ́n nù ẹ̀dá kọjá ká challenge ara wa pé mo ní ayé yẹn gan níbo ni ayé yẹn ń bo lọ́wọ́ àṣẹ irọ́ ni irọ́ ni kò sáyé kankan ẹlẹ́yìn ni ayé pé gba ẹlẹ́yìn tó ní ayé pé méjì níbo ni kejì ó wà sọ̀bí tó yẹ kí mùsùlùmí ó darí sí òun náà ni pé padà sọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ náà lọ́rọ̀ ni pé wabashiri as-sabirin àní ní fìtínà yìí ní ṣẹlẹ̀ sí ọ yóò ṣẹlẹ̀ ìta àdámáyé ni kí ọmọ ní ìṣòro ti tán láyé mi o wá tán ìṣòro ìṣòro kò sí níjẹ́ ìṣòro lè tán àdánwò ọlọ́wọ́ bò lè àdánwò lè tán títí téèyàn fi kú ni wọ́n máa bá àdánwò yẹn yí tọ́lọ́ ti ní pé dandan ni wàlẹ̀ náà bùlù wọn nà kún dandan ni àdánwò ẹni tó bá wá ń fíìl tí ń rí àìsí ìfọ̀kànbalẹ̀ nínú ìṣẹ̀mí ayé rẹ̀ ń dọ́gbọ́dọ̀ wò ni pé kó kọ́kọ́ dá ẹ̀mí rẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run ọba pé á ah, àwọn àsìkò kan bẹ tó pé ìfọ̀kànbalẹ̀ ni kí ni wọ́n ń dá fìtínà lẹ̀ báyìí kí ni ń dá ìlà ìlú lẹ̀ sínú ìgbésí ayé yẹn báyìí kí wọ́n kọ́ fẹ̀mí sọ́dọ̀ ọlọ́run ọba náà abẹ́ni tó ṣe pé ebi náà ló ṣẹlẹ̀ mọ́ràn kan pé áá ah, ẹ̀wòbí ah, táyé wá lé mi dé báyìí wọ́n dí ọ̀nà mọ́ mi kọ́lẹ̀ lómi tó bá rẹ̀ ọ̀rẹ́ lásán yóò ní ayé ní dààmú ibà bá mú yóò ní wọ́n tó dénú ẹni tó ní dégẹ́ ibà mú òun náà ibà mú irun rẹ̀ so náà ni kí ọ̀rẹ́ yàn kí ọmọ nífọ̀kànbalẹ̀ kẹ́rù mọ́ bá yàn kí ọmọ rí jẹ kí ọmọ rí mu kò sí lọ́wọ́ ẹnìkankan Allahu bá subhanahu wa ta'ala ńlọba tó pọ́ máa ń fi ń ṣàdánwò fún yàn kọ́dà kẹ́ni kò dìde sí ọ kọ́ máa sọ fún ọ ìpèsè orí bísínẹ́sì rẹ tó ń ṣe tọ́run ṣọ́ọ̀tì ń bó ṣe géènì yóò ṣe ojú èmi yìí kí ọ sọ pé mọ́kùnbá rẹ má sọ rẹ délérí ibú ó lè ṣe nǹkan inú inú arizikì mi ò lè tọ́ọ̀chì kankan bẹ́ẹ̀ wàláì bó ṣe gbọdọ̀ dáhà lójú nù kí ọ sọ pé àní ẹ má dààmú ara yín ẹ pọ̀rọ̀ wá kékeré àdàǹkan kí ni ẹ dà. ẹ̀ẹ̀dà eh, kankan bọ́lọ̀ sí ní oṣù rínu bí wọn ọ̀dà náà sí sọ́ọ̀bù rẹ̀ àbí kìíní kan wallahi alazim dèdè tó rí náà lórí o mo máa ń sọ̀rọ̀ fún ọ̀rẹ́ mi kan ní máa ń bá arajà ní ọjà tábà yọ ń sọ̀rọ̀ yọ wà ní pé ọjà yín fẹ́ tutù díẹ̀ fa àfàbò làwọn àṣẹ báyìí ọjà yín fẹ́ tutù mo níjọ́ ọmọ tutù lọ́wọ́ àwọn náà. tó bá yá tọ́lọ̀mbá ni yóò tún yí padà yóò tún yí padà so nínú àwọn bá tí bá tra ọjà ńgbà mi ń ṣe fàájì lọ́dọ̀ rẹ̀ àjọ sọ̀rọ̀ díẹ̀ ọwọ́ àjọ kan lọ́wọ́ sọ fún mi pé ẹ jẹ́ kí n convince fún yín ó ní wàláhì iṣẹ́ ibò mo ṣe máa ń sọ ọ̀rọ̀ yẹn gbà tó yá ń padà rí pé ògbógbò lọ̀rọ̀ tẹ̀ máa ń bá òun sọ ó ní òun ti kò pọ́jà tutù ńgbà kan wọ́n á lọ sọ́dọ̀ àwọn àfáà kan wọ́n á ṣiṣẹ́ fún òun nígbà tó ń ṣe sẹ́wọ̀n fún náà gbàgbé fifty thousand naira lọ́wọ́ wọn ó ní ìgbà tó ń bẹ̀rẹ̀ sí ní lu ọjà iṣẹ́ òun gangan báyìí ọjà òun tó wá ó wá di ice block ó wá block yẹnyán olóhùn wa tàmú rárá ah! olóhùn wa lo bí ọ̀sẹ̀ kan kò wá sí ọjà mọ́ yẹnyán ló wá ń pè à ní sẹ́mọ́ ní kíní ọ̀hún wa ni mo ṣe pa kí ni tó òun ló mọ́nu gbogbo bó ṣe pàtì báyìí lọ́jà wa tó chẹ́ǹjì so bó ṣe wá sọ̀rọ̀ fún wa ní wàláì ọlọ́nkàn nífẹ̀ẹ́ rẹ ni àná ọlọ́run sì fẹ́ ọlọ́run fẹ́ sànù rẹ̀ torí pọ́lọ́ lè dé ọ́ ó lè ṣe orí ẹ̀ndẹ́ fún ọ tó kí bó ṣe ń lo kí wá yìí lọ́kàn ọwà mọ́ta so ọwà di ẹrú ẹnìyẹn tí a ah, bàbá alágbájá iṣẹ́ ń bẹ ní ọwọ́ sẹ́ńbẹ́ ṣùgbọ́n lọ́n ṣe ní kí nǹkan yẹn ṣẹlẹ̀ ń kọ́lọ́ sànù rẹ̀ ni sùlẹ́yìn náà ọ fẹ́ kó o rí pé n tí ń bọ́ sọ òdodo ni sọ wá a àtìgbà ń ni wá pé a ọ̀rọ̀ táfà yìí ń sọ òdo lọ́rọ̀ rẹ̀ yìí fún fifty thousand nítorí mo nílò lé gbówó rẹ̀ padà lọ́wọ́ ọ́ ó níbo owó lè rí gbà tọ̀ aládàá ń sọ fún ọ̀nà sọ́nà ni pé èèyàn ní bùkátà sí kí ìgbàgbọ́ kó wà nínú ìgbésí ayé yàn tí ìpayà bá ń bẹ ó lè jẹ́ pé bóyá ìpayà yẹn gangan wọn ní ọmọ ṣẹlẹ̀ sí àbíkó ṣe pé ọmọ ṣẹlẹ̀ sẹ́nìkan tó ṣe pé bí ọ̀rọ̀ rẹ̀ ṣe ń rí ní ọmọ pa ọláyà wọ́n jẹ́ kí irun kan sọ ọ́ di ìdàkudà àdámọ́ni ṣe fìtínà àdánwò ọlọ́wọ́n ọba wọ́n bí wa pọ̀ máa ní ẹ̀rí pé akànú hadithi ipe tọ́mọ ènìyàn tó bá ti di ọmọ tó bá ti di ọmọ oṣù mẹ́rin nínú oyún ọlọ́run ni ẹ̀rọ lè kọ́ arzikì rẹ̀ ẹ àsìkò tí ó lò láyé ẹ iṣẹ́ tí ó ṣe bákan náà ẹ àyè tí ó lọ sọ́mọ náà ni àbọ̀ màlìjánà ó bí ké gbogbo tí ó ló ń gbèsè ayé yàn ó ti kọ́kọ́ èyí ó mú papọ̀ wá sílé ayé ni kí wọ́n fi sínú ara rẹ̀ o lórí ìfọ̀kànbalẹ̀ pé ọkàn mi ọba lẹ̀ ẹ̀yìn ilà ìlú ìṣẹ̀lẹ̀ sínú ọkàn mi ẹwà òṣẹ́ rí ẹ̀rì pé kò sẹ́nìkan tó lè lọ sọ́dọ̀ dókítọ̀ tẹ́nikíní ń sí ọ́ tí wà ní ẹ̀rù ní ń bà mí wípé ẹ̀rù máa ń bà mí ni ẹ dákun ẹ fún mi ní ìwòsàn àbí ẹ tọ́jú mi lórí ẹ̀rù tí ń bà mí kí làwọn dókítọ̀ wì wọ́n tó wá pé dókítọ̀ tó ń nà báyà àkúyà ni tí ó gbẹ́gbẹ̀ yẹn sìn ẹ wà ní ah. ẹ fẹsẹ̀ létọ́ nù olùkọ́ dókítà gẹ́ni máa ń bá yé ẹlòmíì jẹ́ ilé ẹ fẹsẹ̀ létọ́ ni ilé tán medical doctor ni mí o àmọ́ wọn mọ̀ pé ayé ń bẹ wọ́n á ní wà láì medical doctor ọgbọ́n ọgbọ́n ọbẹ̀ ṣe rí o ọgbọ́n wa medical doctor kì í gbówọ́ eré ibú nù tí ẹ bá ti rí báwọn ntẹ́ kọ́ ntẹ́ kọ́ ngangan náà lọ ẹ̀kọ́ dúró lérí wọ́n ah medical doctor ni tó ẹ̀kọ́ bá tẹ̀ wá sí dáa ẹlòmíì ọ̀rọ̀ sì máa mi ṣe kò ń gẹ́ kọ́lọ́nkọ́ bá sàn án medical doctor tọ́jú ó súnmọ̀ yẹn lẹ́sàn tó bá ti rí báwọn ni ẹni èdè rókè àní o àbẹ́lómi wà sí gan ni wọ́n ṣe fún un nígbà kò sẹ́yìn ẹlòmíì fẹ̀mí tẹ ọlọ́wọ́n ọba ẹ má tẹ má zò nìkan ní ń o ní kankan kan so ẹnu ọ̀rọ̀ yẹn lásán yóò sì jẹ́ ìwòsàn fúru ẹni ọ̀hún so náà ni pé ebi bá ń pààyàn máa ronú pé ẹnìkan ní ń fi ebi pọ̀ ẹnìkan ló dínà mọ́ ọ bákan náà bóyá dúkìá yẹn ń dínkù yẹn ń sọ̀tì níbi iṣẹ́ èèyàn ń ṣe bísínẹ́sì ni so dúkìá rẹ̀ ń dínkù máa ronú pé ẹnìkan ní ń ba tiẹ̀ jẹ́ pé áá ah, ah, ayé yìí lè dé wọ́n sá da òkúta sí mi nígbà ni so bẹ́ẹ̀ náà ni bóyá èèyàn kú fún yàn àbí ààrẹ ti ẹ̀ sí ọ́ so kò nídìí kọ́ mọ́ ní pé ah wọ́n sì wá ẹ̀wù tá ayé tún bá mi dé báyìí kọ́dà lómi ìtọ́jú rẹ̀ bá fọ́ wàlá àdánwò bẹ ní Yorùbá yìí tó a pé níbi ìkan yẹn bá ní àwọn Haúsá jù wá lọ tẹ́ bá rí Yorùbá tójú rẹ̀ fọ́ tó wà mọ́ ní ọmọ ayé o ní ìgbà kìnnìkan yìí o ọmọ ara ayé wọn ò ní gbòdì ọ̀sán lọ́wọ́ yìí o ayé òní ń gbòdì ọ̀sán lọ́wọ́ yàn ní pé ayé òní gbọ́ ayé òní gbójú yín ní náà lè sọ ohun ayé òní gbójú yàn ayé òní gbójú yàn so àdánwò ọlọ́wọ́n bá ní bọ́lọ̀ ṣe fẹ́ kó rí náà lórí òun so wal anfus wa samarot, àbí èyàn tiẹ̀ lóko náà ni àwọn kankan àbí àmàlú kan jẹ́ ọbẹ̀ náà jẹ́ àwọn fílàní dàmọ́lú ọbẹ̀ àbáwọn bòrò ni wọ́n jẹ́ ogun oko rẹ̀ kọ́mọ̀ pé ah, àdánwò ọlọ́wọ́n bá dínú wọ́n kọ́ wá ní àwọn ìyá yìí tó sì mí dóko náà sáwọn ìyá ló tún di màálù ṣé ìfìmọ̀ pàdé ò báwọn èèyàn nu àyà òbòrò dá wọn nu kiri kódà lómi wàláì tó bá ṣe ẹ̀gzáàmù kò páàsì yóò sì mọ̀ ní wọ́n sì wọ́n débẹ̀ ni wọ́n sì wọ́n débò ìgboro àwọn kan mùsùlùmí gbọ́dọ̀ ká ẹ̀mí rẹ̀ kú gbọ́dọ̀ kẹ́mi rẹ̀ kú mẹ́ so látara pé ọlọ́run torí pọ́lọ́ ni wàbá ṣeré as-sabirin fún àwọn tí wọ́n ń jẹ́ onísùúrù nínú òdùn yẹn nígbà táwọn nǹkan yìí bá ṣẹlẹ̀ sí wọn ẹni tó bá mú sùúrù tó dúró pẹ̀lú ọlọ́wọ́n ọba nǹkan yìí kò lè ṣeé ṣe àbí nǹkan tọ́lọ́n bá fẹ́ kó ṣe ni so yóò fi mà kódà kò túmọ̀ sí pé bá kórìíra yàn tó lè mi ọmọ wò pé ah ah lóyún ni wọ́n ń bá kì í ọlọ́run yàrá ọlọ́wọ́n ọmọ fẹ́ràn mi so kọ́ra ewu yìí tó rinlẹ̀ ní pé ẹ̀ńtàdánwò bá ń ṣẹlẹ̀ sí báwọn anabi ní ẹ̀ńtàdánwò bá ń ṣẹlẹ̀ sí ẹni tó lọ́wọ́ tó bá fẹ́ràn ni anabi sọ̀rọ̀ sọ́làmù ní pé ẹ̀yìn ashaddu an-nasi bala'an al-anbiya thumma al-amsal fal-amsal anabi àwọn tí àdánwò wọn pọ̀ jù àwọn náà làwọn tó lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jù àwọn náà ní al àwọn anabi ọlọ́run ọlọ́run anabi ọlọ́run àdánwò oríṣiríṣiríṣiríṣi ni máa ń ṣẹlẹ̀ sí wọn tá a bá ti rí gbogbo táwọn anabi tó kọjá anabi sallallahu alayhi wa sallam ẹ jíká wò ẹ wo anabi sallallahu alayhi wa sallam anabi ó bí ọmọ ọmọ méje mẹ́fà ó sì kú lójú rẹ̀ báyìí ẹyọ̀kan tó tún kú náà òun náà tó kú lóṣù mẹ́ta lẹ́yìn ìgbà tí anabi sallallahu sallam lọ tán àwọn oṣù mẹ́fà lẹ́yìn ikú anabi sallallahu alayhi wa sallam ṣe ìgbótó apá àbá ni obìnrin àkọ́kọ́ ó kú ìkejì kú ìkẹta kú ìkẹrin kú ìkarùn kú òun gẹ́gẹ́ ló ti mọ̀ wípé àbílérí mo ti ọ̀rẹ́ ìpínlẹ̀ ibú lòun fara wọn yìí òun ti kọ́ wùrà káyọ̀ tó máa pè bẹ́ẹ̀ gan ni ó ti máa pè ra rẹ̀ bẹ́ẹ̀ so náà ni àwọn èèyàn tó hm. so èèyàn máa rí pé ọmọ ọlọ́mọdájọ́ fún àwọn ọmọ ẹ̀dájọ́ ni gbúdúró dandan ọlẹ́mọ̀ gbọ́nà ọmọ sọ so náà ni pé àwọn ànábì ọlọ́run ọba ànábì ni ashaddu an-nas bala'an al-anbiya àwọn ànábì ọlọ́run làbẹ́ wọn máa ń pọ̀ jù ẹ tó wò sẹ́mi ayé ànábì sallallahu alaihi wasallam tó a pé ìyàbá ni àìrówó ni gbogbo ìlú ṣẹlẹ̀ sáà ànábì sallallahu alaihi wasallam aláìṣà sọ pé àwọn ọ̀jẹun búrù ó láwọn ọ̀jẹun alikama káwọn jẹ alikama bí ká ní pé yẹn ń jẹ àmàlà àbí ẹ̀bà àbí sẹ̀mú tí yóò fọbẹ̀ jẹ́ ànábì ni àwọn Aisha ni látijọ́ tánàbì ti wọ Mọ̀dínà ó ní kò jẹ́ níjọ́ mẹ́ta léra wọn rí ó ní máa ń ṣẹ́bi alu Muhammadin sallallahu alayhi wa sallam bitọ̀ámin min burrin salasa ayyamin tiba'an lánàbí ọ̀jẹun alikama lẹ́ẹ̀mẹ́ta léra wọn rí kọ́ ẹ̀pẹ́ ọ̀jẹ́ lónìí ọ̀jẹ́ lọ́la ọ̀jẹ́ lọ́túnra kọ́ wa tó tẹ̀léra wọn báwọn lánàbí ọ̀jẹ́ rú ẹ̀rí láti gbà tó ti wọ Mọ̀dínà bí ẹni pé tó bá rí jẹ lónìí kò sí lọ́la náà ni ẹlòmíì ìṣẹ́mí tiẹ̀ kò tiẹ̀ tó le tó báwọn bóyá ọkàn rí bóyá rẹ̀ sì nìkan ló ń rí jẹ àfikọ́ yẹ pé kò ìjẹ́ lera wọn o kọ̀kan sí ọbẹ̀ tí ó fi jẹ àbí oríṣẹ̀ múra ìjẹ́ lera wọn o kò sí ẹran tí ó fi jẹ ni ó wà bẹ̀rẹ̀ ariwo máa pariwo àgbẹ̀rẹ̀ àmọ́ àti àgbákò ń lu yìí àdánwò wà ní báyìí pé bí ebi yìí wá pọ̀ fà tẹ́bá wò pé ebi kíni kílọ̀ jẹ́ láàrọ̀ yìí láìsẹ̀ múni kò sí ẹran àrí ajáfíjẹ́ so anabi sallallahu alaihi wasallam tọ́lọ̀ ló ń fẹ́rẹ̀ jù náà nínú kaba yẹn ṣẹlẹ̀ sí so náà ni ọlọ́ni wa bashiri sabirin onísùúrù èèyàn ni onímọ̀ gba bára káàkiri onímọ̀ pariwo kí <laughs> pé ẹ̀rì yàrá pọ̀ alẹ́ lórí ọmọ òun pèsè mítù bẹ́ẹ̀ mú ni wọ́n náà wà ìyá ń jẹ́ ọ̀dá kẹ́ni yóò ṣe sùúrù ní pé kíni kíló láà ṣe sí ní bá rojọ́ fún oníṣẹ́ kíló wá dì fún mi ó ní fún mi ní kankan so náà ni kí n dú pẹ̀lú ọlọ́wọ́n ba kí sùúrù ọmọ bá ìṣẹ̀mí ayé ara rẹ̀ lọ ọlọ́run ní àwọn onísùúrù náà kí làwọn onísùúrù ta ló onísùúrù náà wọ́n ní alladhina idha asabatihum musibatun àwọn onísùúrù làwọn tó ṣe pé ńgbà tí musiba kan bá bá wọn yẹni kí bóyá musiba ìfọkànbalẹ̀ musiba ibi musiba ìdínkù arzikì musiba ìdínkù ẹ̀mí musiba ìdínkù nǹkan oko nítorí wọn náà ni pé qalu inna lillahi wa inna ilayhi raji'un tó pé tí ó jáde lẹ́nu wọn nù tó gbọ́gbọ́ pé àdánwò kan ṣẹlẹ̀ ìjọ kan jáde lẹ́nu ẹ̀ ni pé inna lillahi kí a wá gẹ́ fúnra wa ọlọ́run ọba ló ní wa ọlọ́run ọba ló dá wa so kátó wá ní nǹkan tí ń ṣẹlẹ̀ sí wa ọlọ́run ló dá nǹkan yẹn náà wallahu khalaqakum wa ma ta'malun nǹkan tẹ̀ ń ṣe nǹkan tí ń ṣe yín ọlọ́run ọba ní mi dá wa inna ilayhi raji'un ọ̀dọ̀ ọlọ́run náà láti padà sí ẹni kí gbogbo tí ń ṣẹlẹ̀ yìí ipa àwọn ọ̀ka nǹkan kan mùsùlùmí gidi nu bọ́lọ̀ ń ṣe fẹ́ kárí lélẹ́ yìí àlọ́pẹ́ ní ṣẹlẹ̀ yìí ìwádìí ẹ̀ ìwádìí ẹ̀ ìmọ̀lẹ́ ti ẹ̀ yóò kọ̀ọ̀dọ̀ sọ̀rọ̀ àbẹ́lẹ́ pẹ̀ tọ́ba dé yóò lọ ẹ̀dà níyàn yóò wájú lẹ̀ ó ní nǹkan kan ṣe wá lẹ́mìí bẹ́ẹ̀ ni nǹkan ṣe mí lẹ́mìí nǹkan nǹkan ṣe ṣe yẹn lẹ́mìí nǹkan ṣe yẹn náà ló fi wá bá ọ wọ́n ní ká sọ fún oníbèrè pé nǹkan kan bẹ nínú ẹ̀mí wa tí nǹkan yẹn ó tóbi gan bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọ̀nà kí ni nǹkan náà nǹkan láyọ̀ ọjà mi ìsáǹsọ̀tì ni a ti rí ó ti fi hàn mí náà ó ti fi hàn mí ẹni kí mo sọ pé nǹkan kan bẹ tí ń tóbi lẹ́mìí wa so òun náà ni pé ìwà sọ pé àti ah, rí bẹ́ẹ̀ náà látara pé àìgbà fọ́lọ́wọ́n ọba lórí tí bá ń ṣẹlẹ̀ síyàn wàláì mọ̀lẹ́bí mi yóò sì dàrú náà ni ẹ̀rì náà ni àwọn èèyàn tó láwọn sọ pé ike ìyá wá rí ìyá rẹ̀ wọ́n ń pè lọ́ta ní gangan kan ah, nítorí ẹ̀kẹ́ ẹ̀rọ gangan ẹ̀rọ nípìnlẹ̀ àkídà ló yẹ kẹ́ ẹran fáwọn èèyàn kọ́dà sá máa ń sọ fún ọ pé àwọn kọ́dà kò kọ́dà kọ́ lọ bẹ̀ ná kò ní dé bẹ́ẹ̀ torí pé kí ni ẹni tó ti mọ̀ pé alladhina idha asabatuhum musibatun qalu inna lillahi kò ní dọ́dọ̀ bàbá ẹ bá mi yẹ̀ wò kò ní dọ́dọ̀ rẹ̀ ó ti kọ́ yé pé àá tọ́lọ ní ọ̀sẹ̀lẹ̀ lọ́sẹ̀lẹ̀ yìí amẹ́ni tí àkídà òye òní ọmọ sọ pé yéè bítáyé bá mi dérè àyàn ló sùnmọ̀ ó sì dákẹ́ ah, nǹkan sí èèyàn ìsìn pariwo pé bítáyé bá òun dé àyàn ló sì dákẹ́ pé ń hmm, ayé lè ayé lè wọ́n lè tó yẹ ah, ẹ̀kọ́ ọmọ ara ayé wọ́n fọ́ mi lójú ah, aláìyá ìgbà fún àwọn fún sọ àà ẹni tó yẹ kẹ́kọ́ pé sinmi ẹnu ayé wọn lọ fọ́ lójú ojú rẹ ojú ojú dùn ọ́ àdánwò bọ́ àdánwò ọlọ́run bọ́ ẹ̀kẹ́ ayé wọn ló fọ́ lójú so àmọ́ kò sí àkídà ó bàjẹ́ láwùjọ kódẹ̀ tó máa rí afá mi tó lè máa kọjá lọ ní ayé lè rẹ́ sílé nǹkan oní ọ̀tún lọ́nà ní sẹ́dí àwọn afá náà tó láyé lè wò so tẹ́nìkan bá dúró tó wọn kéwú bóyá àwọn á òun lágbọ̀ọ́yẹ súnà tó máa ń sọ àwọn yẹn pé ah, ọ̀rọ̀ tí yáyè sọ̀rọ̀ tí ọ̀dá ni o òní eh, ẹ̀yẹ́ sí ní ẹ̀yìn jẹ́ tiẹ̀ ti kú tán yìí wọ́n ègbé yìí sí afá lọ kọjá ló ayé lè yìí ayé gan le afá gan kọjá ló láyé le a ní ìyá kan kú ládùúgbò wa ń jọ kan ìyá ẹ̀ wọ́n lo tó bẹ́ẹ̀ bí one ten one and ten one one and ten years wọ́n wá pe àfa àkọ́kọ́ wá ṣe wá sí wọ́n wà nílé rẹ̀ ni pàtó bẹ̀rẹ̀ wá sí ó ṣe gbogbo àwọn aládùnbọ̀rọ̀ tó máa ń ṣe òun ó ṣe gbogbo ẹ̀tọ́ ń bẹ̀rẹ̀ ọ wá ní àwọn ìyá yìí àwọn gẹ́gẹ́ náà kúkú tọ́lọ́run àwọn ìyá tó lórí one hundred and ten yìí àwọn náà kúkú ikú ọlọ́run lọ́pàá wọn. Ah, irú èmi yìí kí wá kú nìsín ah, ikú tọ́lọ̀ nǹkan yìí ọ̀yẹ̀rẹ̀ ni Allahu Akbar mú ní ẹ̀wọ̀n kan ẹ̀wọ̀n ẹ̀wọ̀n sì bá yí àwọn èèyàn jẹ́ báyìí ọ̀pá wọn sílé ayé yẹnyán olè mi títí pọmọ àádọ́ta ọdún yìí kí wá kú nìsín kí wọ́n ní ha ah, sí kú ọlọ́run wánu sọ ayé rẹ̀ sì tó hó pé ọmọ wa sì ṣe púpọ̀ jù so náà ni àwọn nke àwọn níta ní ba tèèyàn jẹ́ tí ń da àwọn àfáàní àwọn àfáàní nítọ́lọ́ ń sọnú alukur'an wọ́n sì gbérí síbò mí pé wọ́n sì ń ba lọ́bẹ̀ náà nù so àdéhùkàn yorùbá wa gbanú ẹ̀mí àfáà àfọ́ òrí kó fi yanjú àdéhùkàn yorùbá kọ́ la àdéhùkàn yorùbá mọ́lẹ̀ ikú gbóná bílábọ́yá kúkú gbóná ikú oró tutù rí kò síkú tó tutù kò síkú oró tutù rẹ̀ àà ah, ikú ayé nù ikú ò ní ikú ọ̀run ikú ayé ní gbogbo kèwà sí pé kú sáyé náà sọ ní pé ikú àwọn àwọn kan tó ń jáyé ń bí lórí sọ yẹ lórí ìrọ̀lẹ́ àwọn ọmọ yìí dé mo mọ tí n sọ sámúsámú àníbóná wà á ń bí yìí hiya illa asma'un sammaytumuha antum wa aba'ukum ma anzala Allahu biha min sultan in yattabi'una illa zann gbogbo àwọn ayé kìníkan ayé lé ayé ṣe kìníkan ayé pé méjì ayé ìntẹ̀kàn kò sẹ́nìkan tó jírí níjòlẹ̀ níjòlẹ̀ nìkan kú láyé jáde wá báyé pé àwọn ayé ta párè irọ́ ni ayé wọn dà kó nǹkan ọmọ kú mọ́ ẹmọ jẹ́ àtẹ̀lé ara wa jẹ́ ká má ba ìmọ̀nì jẹ́ fúnra wa ìmọ̀nì ò gbọ́dọ̀ bàjẹ́ ìmọ̀nì ò gbọ́dọ̀ dàrú sùkúrà ìmọ̀nì ò lọ́lẹ̀ so láì ṣe bẹ́ẹ̀ èèyàn kan sàgbákò èèyàn kan àdánwò lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ni tó pé wàhálà ṣẹlẹ̀ wọn lọ́mọ wádìí ẹ̀ káàkiri wọn wádìí ẹ̀ kí àwọn àṣọ pé ìyá púpà kan bẹ́ẹ̀ lè yí ìyá òun ti dàgbà yóò bẹ́ẹ̀ á ah, bẹ́ẹ̀ ni ìyá yẹn ò pupa dúdú ni dúdú náà ni dúdú náà ni ìbá rúgbó ni òun náà ni inú àní àwọn ìyá àwọn àgbákùn ni wọ́n bẹ́ẹ̀ sírí wọn àjẹ́ burúkú ni àwọn ìyá àwọn tí ìyá tí ó mọ̀ nǹkan kan tí kankan ń tẹ́tẹ̀ fi mọ̀ tó kéré èèyàn pé so le dé kóòtù kó sọ pé kan ní ìdààmú ẹ̀ reality nu reality gẹ́gẹ́ nu àbíkẹ́ nìkan kú ní ìsìnká ní kẹ́ tálọ́pàá ká ní àjẹ́ pé wọ́n rẹ̀ nìkan náà wọ́n sọ kẹ́tẹ̀kẹ́tẹ́ ní lágbájá lágbájá èmi ni ẹwà mú ẹwà lùpà gbogbo ẹsàgbọ́kùnrin lọ́jọba nù ìjọba òní ni ìjọba ọmọdé ń wọ́n ní kékeré ń jàjẹ́ wọ́n ní bóyá èrì rẹ̀ dá bóyá nǹkan ń ṣe lọ́pọ̀ wàláhì bó ìṣeré náà ni akẹ́kọ̀ọ́ta nù nínú ẹ̀sìn bó ṣe rí gangan nu nínú ẹ̀sìn bó ṣe rí nu bí bóyá nǹkan kan ń ṣe lọ́pọ̀lọ́ àlìjẹ̀nú ní bẹnu rẹ̀ sọ̀rọ̀ sọ yóò wá bẹ́yìn sọ náà ni ìyẹn gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn yẹn yé àdánwò yẹn gbọ́dọ̀ mọ̀ pé ntọ́lọ́wọ́n bá ti kọ̀kalẹ̀ ni yóò sì máa ṣẹlẹ̀ sọ́mi ọ̀fẹ́ ọkọ̀ tí ó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ sí i kọ̀ wá síbi tó fẹ́ sá sí tó bá ṣẹlẹ̀ la'amruka laysa fawqa al-ardi bakin wala mimma qadahu Allahu waqin ẹ̀wò tó a pé tó bá ń kọ́ àwọn èèyàn bó ṣe ń kọ́ wọn ló ń kọ́ pẹ̀lú àlàyé tó lágbára àwọn bá ṣe ń kọ́ wọn náà lẹ́wọ̀n sọ wọn pé ó àbáyé kankan ní o báyé kankan ní ayé ò báwọn ayé ò bẹ́ẹ̀ o ayé lé o òun náà nísìnyí kan pẹ̀lú àmì kọlé ìsàfó kọlé abdubakin wàlámi má kọdọ Allahu wakin kò sẹ́ni tó lè takùn tọ́lọ́mbá ni ò lè rárá sọ níbi tí àdáwò àkọlẹ̀ tọ́lọ́mbá kọmọ ò lè ríbi sọ́ra mẹ́ kọ́ ajé kó yẹ pé bó ṣe rí lọ́nu àwọn tó lè sọ fún ọ pé àwọn àfa àtọmọ yí nǹkan padà ń bẹ o àwọn àfa àtọmọ yí nǹkan padà irú lọ́rọ̀ yìí ti lọ́rọ̀ yìí ti ẹ̀bùn àyà gan àwọn àtọ́jọ pé yóò mú láyò mẹ́rin ni wọ́n ta ní jẹ́ yóò mú láyò mẹ́rin irọ́ ni irọ́ ni yóò mú láyò mẹ́rin kò sí má kú mọ́ ẹni tó bá jẹ́ pé yóò mú ogun kan ní ọmọ yóò mọ̀ sí kọ́mọ̀ sí ni ẹnìkan kọ́lá anẹ́bí sallallahu alaihi wasallam kéé anẹ́bí yẹn ṣe anabi sallallahu alaihi wasallam yẹn ni pé anabi ò lè máa sọ fọlọ́n pé nǹkan yìí máa ṣe lónìí kò gbọdọ̀ dọ́lá láyéláyé anabi ò jẹ́ bẹ́ẹ̀ anabi ò ṣe bẹ́ẹ̀ rí kọ́ sọ fọlọ́n láti mọ̀ pé irọ́ ń bẹ́ẹ̀ irọ́ ń bẹ́ẹ̀ lù yìí tàbí parọ́ máa rẹ̀ rẹ̀ wà á ọlọ́run àwọn yóò mú láyò mẹ́rin wọ́n ti wé gba nǹkan ti lọ́wọ́ ọlọ́run à ah, sọ́rọ̀ lẹ́sọ̀dẹ́gbẹ́ yín báyìí wọ́n gba nǹkan ti lọ́wọ́ rẹ̀ à ah, so wọn náà ní pé ẹ méje ká tẹ̀lé ara wa jẹ ẹ méje ká máa fi ọ̀rọ̀ yẹpẹrẹ ọlọ́run ọba tá a là fẹ́ pọ́n àfa kan lé táwọn wá yẹpẹrẹ ọlọ́run a là fẹ́ bàbàrà àfa kan a tẹ́ńbẹ́lú ọlọ́run ọba so ká lọ lé kéke ká kó kọ́lùkọ́ náà ká jòkó ká ronú sẹ́nìkan lè máa bá ọba lọ́nu sọ pé kò sí àṣẹ tí ń bá fa fọ́ ba àwọn tí ò ní gbọ́ káfà kó wíbẹ́ wo lu ìtọ́ba tó bẹ́ẹ̀ káfà kó wí bẹ́ẹ̀ wò nílùú yìí kó jáde kó wá fi microphone sọ pé bá bá wá bá lọ́rin kò sí àṣẹ tí ń bá pa bó sí èyí gbọ́ bó sí wa onínà ni ó ṣe kò tó yẹ kọ́mọ́sí kó jó dijọ́ kejì sọ pé kódà bóyá rí ibú àti ìgbọ̀nà yóò ti gba ní ẹ̀gọ́ pé kò ní da fún ọ tí bá bá wá bá lọ́rin lọ́mọ́ báyìí kíá irú àrífín wo ni sọkátó wá ní ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wọ́n mọ̀ sọ wípé kò sí ti bá sọ fún tí ò ní gbọ́ àṣìbá ń kárí alkùránì pé la yus'alu amma yaf'alu wa hum yus'alun kò sẹ́nìkan tó lè bí ọlọ́run tó bá ṣe iná ni àwọn àdìọ́kàn àwọn onísúfí àdánwò láńlá ni àkídà àwọn ìgbàgbọ́ wọn pẹ̀lú àwọn ṣéwù wọn àdánwò láńlá ni àdánwò ẹbọ náà ni sẹ́bàájọ́ ń ka náà ni tí wọ́n kan lẹ́nìkan Abdul Qadir Jilani arábìnrin kan wá bá olóhùn òbí ma ọlọ́wọ́ wo olóhùn màbúṣe ní ọlọ́wọ́ fún ọlọ́mọ àwọn ọmọ fẹ́ fún ọ ó bí ma kò sínú rẹ̀ àwọn ó bí ma ẹ̀tọ́ jẹ́ lásán kí ọmọ ni ẹ kò tó kọ̀ rẹ́bí àwọn akíbọ̀ irọ́ ni wàláhì lásì mìíràn ni ó kọ́kọ́ rí lóhùn màbúṣe ó kọ́kọ́ náà irọ́ ni ó rí nítorí pé títí ẹgbẹ́ ń bẹ́ẹ̀ wọ́n gun orí tẹ́rí ara rẹ̀ tẹ yóò mọ̀ wà láì àwọn eré ìfọwọ́láka ìyẹn ṣeré ìbẹ́ndì sí fi púpọ̀ jù wà láì súnà máa ń la ojú yàn níjú kò lajú kójú rí ọlá yóò yí ọkọ ẹ̀tàn jẹ lélẹ́yìí rọ́gbà lélẹ́yìí pé rọ́gbà lélẹ́yìí ọkàn fẹ́ ba ayémọ́ nìyẹn jẹ́kàn sọ̀rọ̀ ẹ̀dẹ́ tó wàá mú ẹnìkan ní igbákejì ọlọ́run nítorí kọ́ fẹ́ sọ̀rọ̀ dànù ẹwùn kan wọ́n ní Abdulkadir Jilani ó ní ìyá tó wá bá mi yìí wípé òun ní bímọ ọlọ́run olówó fún ọlọ́mọ àmọ́ yìí gba ọmọ fún ọlọ́rọ̀ rẹ̀ ń tipa ó wá ní ọlọ́run fún lọ́mọ ọlọ́run ní ìfún fún lọ́mọ ìfún fún lọ́mọ ìfún fún lọ́mọ ìfún ó wá fàdélẹ̀ kẹwàá ó wá ní ọlọ́run jẹ́ kó yí ọ torí bí ṣe ń béèrè òun déédéé iye tí bá béèrè dé déédéé ọmọ òun ni ó gbà lọ́dọ̀ rẹ̀ òun ọmọ ìyá ni á ó tó bá wọn náà ọmọ mẹ́wàá náà lóbìnrin ń padà bí wọ́n ní ṣe ewu àà ìbá ìmọ̀ ní àwọn èèyàn jẹ́ ni wallahi alazim ìkéré ìyẹyẹ ìyẹpẹrẹ ọlọ́run ni wallahi ìyẹpẹrẹ ọlọ́run yẹn ń yẹpẹrẹ ọlọ́run ọba ni sọlọ́run ni wọ́n máa sọ pé mo ní òfun olóòní àní òfun sẹ́ níjọ́ kan náà ní ṣe tẹ́ẹ̀bà adẹ́ni tí bá ń bẹ ọlọ́wọ́n mọ̀ àti tí bá ń bẹ èṣù ẹ̀ ẹ̀ dàmà ẹni tí bá ń bẹ èṣù òun ni ọmọ kọ̀máǹdì ọlọ́run tí mo so èṣù ni lọ lè ṣe nǹkan yẹn wá sì máa rò pé iṣẹ́ ni kúkú yín bóyá òjò òjò fẹ́ràn bóyá wọn kán wọn lè wọ sẹ́rí pé ó ti di kèfèrí náà báwọn àwọn àlìjẹ̀nú tí ọ̀wá lòun àwa fún gbà ní àdéhùjú yóò gbọdọ̀ ọ̀rọ̀ sẹ́ àwọn kẹta tẹ́ǹtì ó sì ta tẹ́ǹtì sí gbọ́ àwùjọ yìí èyí ò sì kú nírí sùgbọ́n kan ìṣẹ́rí báyìí pé òjò dá pàní wòlíì ọlọ́run ní kankan ọlọ́run sì bínú sí ó ti dọ̀tọ̀ ọlọ́run sí torígbà tí ìrọ̀sọ̀ kí mọ̀láyíkọ̀ ọkà àbùkù sòrú àwọn nǹkan yìí náà ni èèyàn gbọdọ̀ kíyèsí pẹ̀lú ọlọ́run ọba so tí àdánwò ọlọ́run ọba ṣẹlẹ̀ sí ẹbí tí mo ti lọ́wọ́ dání ipa ẹnìkan kan ọ̀ka wà ń yẹm sẹ́sìkàlá òbìdúrín fàlàkà ṣìfàlàwò ìlàhù ipa ẹnìkan kan ọ̀ka láti bọ̀ ọ̀ka kú mẹ́ ó nídìí kan wọn lè pariwo sẹ́nìkan káàkiri iná níṣẹ́ rí àwọn tó ń ṣe sáwí ọ̀rọ̀ ọba yìí yóò mọ̀ kẹ̀yìn síra ọba yìí ni yóò kọ̀ ẹ̀wọ̀kù sílẹ̀ ilẹ̀ sọ léyìí ẹ̀wọ̀n tún lélẹ́yìí àwọn náà wọ́n sọ pé látẹ́ṣkú wá náà lè ghayri rabbika shiddatan huwa al-alimu wa ghayruhu la ya'lamu ẹ̀wọ̀n lè wọ ìtumọ̀ orin wàláì tàwíìdì tó kí ni tàwíìdì tó kí wọ́n lè látẹ́ṣkú wá náà mọ́nà lè pariwo bá lè ghayri rabbika ẹni tí è sọ lọ́run ṣídàtà nìṣòro tó bá bọ́ ọmọ kìlọ̀ bẹ́ẹ̀ nìkankan mọ́ lọ fi hẹ́ nìkankan ẹ̀hùn kan o àwọn ìsúnmọ̀ ni àwọn ẹni ọlọ́run bẹ́ẹ̀ ṣé ọlọ́run ni àwọn ẹni ọlọ́run ni sọ́lọ̀ ni wọ́n ṣé bí ọlọ́run ẹni tí ìbá ti sọ ọlọ́run mọ́ lọ lè kébà ẹ wá wọ́n bẹ̀rẹ̀ sí ní yin ọlọ́run ó ní huwal alim ọlọ́run ló ní ìmà wa ghayruhu la ya'lamu ẹlòmí ọmọ kankan wọ́n ni wọ́n ìdá ṣakauta ilẹ̀ ìbáàdì tó bá ń pariwo lọ lè bá èèyàn ipé yé àdánwò tó ṣẹlẹ̀ sí mi ní ọkà mi ọba lẹ́ni èorí jẹ ní ọmọ mi kú ní dúkìá mi ń parí ní wọ́n lọ lè bá èèyàn ìyẹn lọ́lọ́ lè ń ké bá tashku rahima ilalladhi la ọlọ́lẹ̀ ń fẹjọ́ aláàánú ọlọ́lẹ̀ fi ń sun ọ̀dájú ọ̀dájú léèyàn ọlọ́ni ń fẹjọ́ ọlọ́run sun ọ̀dájú ni pé ah, ọwọ́ ń fẹjọ́ ọlọ́run sun èèyàn èèyàn tó pé ọ̀dájú ni ẹ̀rí wọn náà ní sí ọ̀dájú ni tẹ́lẹ̀ kan bá ní àdánwò kan bá wọn wọ́n tó wá sẹ́ẹ̀tẹ̀ dáadáa wọ́n láwọn ó ṣe àmọ́lì rẹ̀ ṣe àmọ́tíjà àmọ́lì wọ́n gba ní ojú níjẹ́ báwọn wọ́n àbá dákun ẹnìkan sọ̀rọ̀ kan fún mi lánàá ó lẹ́nìkan tí àdáwò tẹ́nìkan bá wọ́dọ̀ àwọn àwọn aṣọ fún yí àgbẹ̀ ìgbé ọ̀gà àwọn àní ọ̀gà mẹ́wàá níbẹ̀ nú ẹ̀ bẹ wá ya méjì kalẹ̀ báyìí wọ́n yé ọ̀gà nínú gbẹ wọ́n àní mẹ́jọ kù nínú rẹ̀ o five million wọ́n àmọ́ ní ẹ̀rí ó ti ra ní sí o ti ra ní o ó ti ra ní sí ìgbà tí so náà ni pé ẹwà wò àwọn náà kọrú orin jáde o àwọn náà tó wá ní wọ̀nyá máa ń gàdá fi ṣídàtín wákà ábàtín fanáàdì alẹ́lẹ̀jẹ̀ ìlànì ṣe kùtọ̀rí kọ̀tì wọ́n ni wọ́n tí sòrò bá wá bá ọ tí sòrò bá bọ̀ abdul kọlu jìlánì ni ọmọ pè ẹ̀dàkùn èwo ni ká mú nu méjì báyìí èwo ni ká mú ẹ̀jẹ̀ ká fún yín ní mọ̀ràn ẹ padà sídìí alákọ̀ọ́kọ́ hùn ẹmọ́ pé abúrò kọ́lù jìlá ní máa o ẹmọ́ pé wọn máa ẹbọ ni ẹmọ́ pé àfáà mi náà máa kílágbájá sánú wa lágbájá ó mọ́jọ gúrúfù wa lágbájá a ní ọmọ sí àwọn èèyàn tí wọn bá mọ̀ túmọ̀ tí ń jáde lẹ́nu wọn pẹ̀lú tó ń sọ jáde bóyá àìwá kéwú kó yé wọn abẹ́ni tó sì kéwú tó gbọ́n tó mọ̀ túmọ̀ tó ń wí àìmọ̀ abúlé ti ń wí bí kọ́ mi kí ọ mọ̀rọ̀ sọ ní ìsìnkú ọmọ ní ìpọ̀ ìpọ̀ ìpọ̀ ìpọ̀ sẹ́kọ̀ àwọn tí wọ́n àwọn tó bá mọ tí ń jẹ́ pípa wọn sí lórí ẹ̀ wọ́n pàbò sí lórí ẹ̀ so òun ọmọ tó ń bẹ́ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sọ ọrú àwọn ọ̀rọ̀ náà ẹ̀yin náà lẹ sọ pé ẹ mọ̀rọ̀ lè ké báyà ẹ̀yin náà lẹ tó mọ̀ pé ẹ mọ̀ pa àwọn èèyàn sùkọ́lọ̀ kọ́mọ́sá sànú fún wa wàláyé ẹ̀yíkálá kìí sàwátá bá ń tàbá súnmọ́ra wa tá à ń gbóró ẹ jí ká mọ́ pé àkíyèsí ara wa fúrú nǹkan báyìí pé hey sí ẹ̀sìn lélẹ́yìí ṣé n tá lóbi mú wá lélẹ́yìí kí ọmọ pèrè àyàn sí so bọ́lọ́lọ́ lè lò ní sábàbí kí eré ó jí kó ń tọ̀wọ́ ta jí sọ náà ni pé gbogbo àdéhùn tó bá ṣẹlẹ̀ síyàn ọ̀dọ̀ ọlọ́run lèyàn máa ń padà sí o sùúrù lèyàn máa ń ṣe o èyí ké pé ibi táyé bá mi dé ni o pé ẹ̀rí báyìí sáà ń fẹ́lẹ̀ wáyé kí láti jọ́ iná ni wọ́n máa ń sìn mí ìdérí wáyé kí wáyé orúkọ kò mí ni òun ò ní ń kùn ọ́ àbó so gbogbo àwọn nǹkan yẹn káti àwọn anítọ̀ ìyẹn wá ń rí pé nǹkan yóò fẹ́ yéèyàn nǹkan yìí kò fẹ́ yéèyàn bí ti ń ṣẹlẹ̀ yìí eréke mú àyà kan yìí sí olúwa ní ulaika alayhim salawatu min rabbihim wa rahma àwọn tí wọ́n bá ń jí pé wọ́n bá wọ́n máa ń ṣe sùúrù lórí àwọn àdánwò tọ́lọ́n bá bá fi ṣe fún wọn tọ́gbà pọ́lọ́n wa ló mú wá àmọ́ tí ìsìnkú àwọn náà ṣàfọwọ́fà o ọlọ́ni àwọn ènìyàn àwọn gangan ní kí ọlọ́wọ́ bọ́ mọ̀ ṣẹlẹ̀ sí wọn wa rahma àwọn ni àánú ọlọ́wọ́ bọ́ mọ̀ bẹ̀ pẹ̀lú wọn ọlọ́ni wọn ulaika umul muhtadun àwọn wà lórí ìmọ̀nà ọlọ́wọ́ ọba kí ni ìmọ̀nà ọlọ́wọ́ ni pé ènìyàn yọ انت يقصنا المكيون إنا لله وإنا إليه راجعون اللهم آجرني في مصيبتي واخلف لي خيرا منها يقول آه طب عليه الصلاة والسلام يقول إيه الله نقبقوا ولا نككني يوسلي ọlọ́run aburú tó ṣẹlẹ̀ sí mi yìí ọlọ́run mọ́sá fún mi ní ìtí ó tún lórí jù nǹkan báyìí lọ ìtí ó dájú lé ìlú mọ́sá sí fún mi so ìyẹn ti yanjú ọ̀rọ̀ ara yẹn nu ìyẹn ti fọ̀rọ̀ sí ọ̀dọ̀ ọlọ́run ọba kọ́lọ̀mọ́já ṣíwálẹ̀ tí yọ́ mọ̀ darí ọ̀rọ̀ sọ́dọ̀ ọlọ́run ọba tí ìtọ́sọ́nà ọlọ́run wà pẹ̀lú rẹ̀ ẹnìkan wá sọ́làyé pé tọ̀ káti wá ṣe pé bóyá àwọn nǹkan tí wọ́n ń ṣẹlẹ̀ yẹn kò wá yí ọ pé wá yí pé ah wọ́n sì ní kò sáyé kò sí kíníkan bẹ́ẹ̀ ni kò sáyé o wọ́n á pé nǹkan yẹn wá ṣẹlẹ̀ kò wá yí ọ ọkàn nífọ̀kànbalẹ̀ náà ni ẹ̀rú kan máa ń bọ̀ náà ni ẹ àbórúkọ òun lọ́wọ́ ń sùn náà ni tí ó jí ọmọ páyà nǹkan báwọn anábìmọ̀ sọ́ńtọ́mọ̀ sí fún ọ bẹ̀lẹ̀ yóò padà sí o ẹ wo suratul fatiha kíyọ̀ká kùrùsíyì kíyọ̀ká amana kíyọ̀ká bákaná suratul ẹ̀yẹ̀rẹ̀ suratul al-a'raf láti 115 sí 120 kíyọ̀ká ọ̀hẹ́nà ìlà musa àni alkiyar sọfà yà dẹ́kọ̀f máyà fikún náà ni láti suratul a'raf 115 sí 120 kíyọ̀ká so bákaná kúlíyà ayyuhal kafirun kí ọkà mẹ́ta kul huwa Allah mẹ́ta kul a'udhu bi falak mẹ́ta kul a'udhu bi nas mẹ́ta tí a bá kà sábàrún kí wọ́n wá tú sí ọwọ́ yàn pé sọ́wọ́ yàn kí o fi pa gbogbo ara yàn wàláhì ìfọ̀kànbalẹ̀ ọlọ́run yóò ṣẹlẹ̀ sí yàn gbogbo tí o bá yẹ tí ń tí o yí ọ yóò yí padà so anabi sallallahu alaihi wasallam ló fún wa n tó pè ní àwọn aya rukiya nù aya rukiya ni wọ́n ń àṣàṣì kan ni wọ́n ń ṣàṣì ni wọ́n ń segin kan ni wọ́n bá tiẹ̀ lọ sùsàmọ̀ ṣe ń tó báyìí kí o ṣe ń tiẹ̀ ọkọ̀ ọ̀nà wọn pé àbóyá ah, alágbájá ni àìmọye mọ̀lẹ́bí ni wọ́n ti dàrú ìyá àìgbá ìyá àtàbúrò wọn máa jà àyá àtọmọ wọn máa jà bàbá àtọmọ wọn máa jà tọrọmọ wọn gbà pé bàbá yìí ń ṣe mí ó ti lọ léwò bí bàbá rẹ̀ ní àdéhùn mẹ́lẹ̀ ayé ìbá tí ẹ̀lẹ́ wá ní bàbá náà níwá tó ń hàn olè bàbá yìí tàbí ìhí orí náà bá mi àhà ah, ah. so yóò wá bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú bàbá rẹ̀ ẹlòmí ẹ̀gbọ́n e àtàbúrò ni ó ní ẹ̀ ah, òun ní kó bọ̀ azizikì rẹ̀ nílò ní ẹ̀hẹ́ eh, eh. wọ́n bá bẹ̀rẹ̀ fìtínà ẹwà e láwọn sí so kọ́lọ́kọ́ mọ́ṣá sàánú fún yàn sukusi wa lẹ́nu tí ó lè dúró ti ọlọ́run ọba nígbà tí àdánwò bá ṣẹlẹ̀ subhanaka allahumma wa hamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Assalamu wa rahmatullahi wa barakatuh òun bẹ̀rẹ̀ ní ẹni tí ó bá yẹ tí èbí bá gbé lọ́sàn Ramadan tó tí èkó bóun lọ wá èbí fún ara rẹ̀ láwọn kan ní ìdájọ́ ọ̀gbẹ́ni bẹ́ẹ̀ sọ láwẹ̀ ọjọ́ òun àbí kò láwẹ̀ ọjọ́ náà. Ànábì sallallahu alaihi wasallam ó sọ lọ hadith pé man galaba al aw man dara'a al-qayh falahu ومن استقاء فليس عليه الصوم أو كما قال صلى الله عليه وسلم Ànábì ní ẹni tí èdì bá gbé fúnra rẹ̀ tó pé èdì kan gbé ni ló ń bẹ̀rẹ̀ sí ní bí Ànábì ní ẹni yẹn ó láwẹ̀ kò sí ní san padà àmìtọ́ pé òun ni ìsàkọ́ à òun ló wá èdì bí ó kọ́ bọ̀nà fún ìbí wa wá àbóṣe òkú tó ń bá ṣe kíníkan máa ń rìn wọn láti máa ń fa èdì wọ́n á mọ̀ lọ lè ṣe nǹkan yẹn lè fi fi wá irú ẹni òun yóò da àwọn ọjọ́ yẹn padà àmọ́ kò ní sínú yóò báwọn yẹn lọ yóò padà wá da padà tó bá yá sọ lọ wọ́n yẹn lọ. oníbẹ̀rẹ̀ ni sísá òun kan fẹ́ ṣe sunna but ọkọ rẹ̀ ní wọn ò fẹ́ wọn ò fẹ́ kó ṣe súnà so tí wọ́n ń dẹ́rù báyìí pé tí o bá ti tọ́pù lè lóòwò ṣe súnà báyìí òun ọkọ lẹ̀ ẹláhùn kí ni kí wo sísà yìí kó ṣe. kí wọ́n fẹ́ ṣe súnà Nabi sallallahu alaihi wasallam kí wọ́n lóhùn ọgbà irú ẹni ìmọ̀ràn tí màá kọ́ fún ni pé bóyá kọ́ wá àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà àbáwọn tó bá rí pọ́n súnmọ́ nìyẹn kó bá wọn ṣàlàyé fún un tó bá sì gba àwọn ìgbésẹ̀ lálàyé tó bá lóun ọgbà náà ni kó o mọ̀ sí súnmọ́ ti ọ̀ tó bá kọ̀ kó filẹ̀ tó o lo tiẹ̀ sọ́jà ni pé wọ́n kọ̀ kalẹ̀ ẹ̀ ń kọ́kọ̀ kọ́kọ̀ torí ìtumọ̀ pé wọ́n fẹ́ ṣe súnmọ́ ní sinmi pípé akọni lo hijabu náà ni ń sọ sòsè hijabu ń bẹnu tí ò sí nínú ẹ̀sìn tó kọ́kọ̀ kalẹ̀ tòótọ́ náà bá fi kalẹ̀ nítorí tọ́lọ́hún ọlọ́hún ó sì fún nímì tí ó lóore ju arákùnrin yẹn lọ so wallahu a'lam náà. oníbẹ̀rẹ̀ ní salamu alaykum ǹjẹ́ èèyàn lè sọ ọmọ ní muslim muslimat mistura àti firdaus bẹ́ẹ̀ ṣé ó lẹ́tọ̀ọ́ fún obìnrin láti máa lọ pín kó máa lo pín sí ipò nígbà tó bá lóyún. náà píìnì àbí gbogbo àwọn nǹkan tó máa ń dì mọ́kùn kọ́ra àwọn ìlú mẹ́tò sí pé òkúta kéékèèké òkúta akọ ló máa ń so méjì aṣọ tí wọ́n ní pé kọ́ máa jẹ́ ìdáàbòbò fáwọn gbogbo eléyìí ẹ̀bọ ni pẹ̀lú ọlọ́wọ́n ọba torí píìnì ọ̀ràn kankan kí ni píìnì fẹ́ ṣe nínú ìsọ ọlọ́wọ́n ọba fún ọ so ẹ̀bọ ni o kí ọ̀sọ wọn ní mùsùlùmá àbí gbogbo àwọn kọ tí wọ́n kà yẹn àbí fẹ̀rẹ̀dáwò kò sí tí ó burú ń bẹ̀ àmúdá ó yẹ kí ọmọ sọ orúkọ àwọn tí wọ́n jẹ́ àwọn sahabiyat àbáwọn tó jẹ́ àwọn aṣáájú nínú islam àbí nínú gbàgbọ́ so ó dá náà ni àwọn fáwọn sọ pé al-asma'u la tu'allal èyí fi ó kọ́ múyàn bí kí ni tó mú kọ́ tó sọ yìí nìsín ọkọ wa ni tó wù náà nìyẹn kókọ yín sáà ti jẹ́ ó kọ burúkú ó kọ tí ọ̀dà ẹ̀rí wá ní mùsùlùmí ní sin ẹni kí mùsùlùmí lóbìnrin mùsùlùmí ní obìnrin àbí mọ́mìnà mùmìnì ní obìnrin sí tó burú mẹ́ sọ wallahu a'lam ẹnu tó kàmá ní ti kàmá gbàgbọ́ pé àwọn ń sọ orúkọ obìnrin orúkọ ọlọ́run di obìnrin wọ́n jẹ́ pé lọ́wọ́ àbẹ̀rẹ̀ sẹ́ pé al-mu'min ń orúkọ ọlọ́run kó wọ́n jẹ́ pé abdulmumin ni wọ́n mùmìnì lóbìnrin kìí ṣe kí bóyá n tó sọ ni pé abdu elmumin la ìyún wọ̀dá. asalaamu alaykum wọ́n bẹ̀rẹ̀ ní please ustaz tell us those things a pregnant woman should know and be doing. ok n tó bá lóyún tó gbọdọ̀ ọmọ náà ni pé ọlọ́wọ́n bá lóró kádàrà pé òun ò ní oyún àkọ́kọ́ nù ó sì lè gbọdọ̀ yé i aburú kankan wọn lè ṣe oyún òun kò sì lè ṣe òun náà tí bá ti kọ́ bá wu ọlọ́wọ́n ọba kó sì máa lọ sí hospital kọlọ lè gba ìtọ́jú ń bẹ̀ àbẹ́mi ni àwọn mọ̀hàntú wọ́n mọ̀hàntú o àdúrà ni ọmọ ṣe irú àwọn àdúrà wo bóyá rúrúkí àti mọ̀sẹ́lẹ̀ kan kọlọ lè máa ṣe sínú omi tí ó sì máa mú àbí kó máa ṣe kó máa fi palayé mu ìsàlàyé lẹ́ẹ̀kan ṣùgbọ́n kan náà rí ẹni yẹn kó máa dúnni máa àdúrà pé allahumma la sahla illa ma ja'altahu sahla sọ àwọn àtikáàrù yẹn kó máa dúnni máa ń pẹ́ ọlọ́run kò sí nǹkan kan tó lè rọrùn wọ́n lọ́ máa ń sọ dé rọrùn dúró àwọn àtikáàrù yẹn náà ni kí kó dúnni máa sọ wallahu a'lam. oníwèé ní asalaamu ìwé tàbí tíra tí wọ́n ń ṣe àlàyé bí à ń ṣe ń kírun sí ẹ̀ tí sì ya àwọn àwòrán sí láti fi ṣe àlàyé sí àlera torí pé àwòrán tó wà níbẹ̀ ó ń kọ mí lómi inú. tó wá ṣe pé nínú ni àwọn àwòrán yẹn wà sòǹtẹ́ yẹn kan ṣe ni tó wá pé wọ́n bá ṣó ẹnìyẹn tó jẹ́ tí méjì yẹn ṣó pé èèyàn gangan ní tí yẹn rojú bẹ́ẹ̀ nìyẹn ṣe rí kí ọkàn blọ́ndì ojú rẹ̀ bóyá kí wọ́n mú báírò àbí ink kí wọ́n fi blonde ojú tí ẹ bá ti blonde kò sí ti ó burú bẹ́ẹ̀ àmọ́ tó wá sí pé image yẹn gẹ kò ṣó èèyàn clearly àbí nǹkan yẹn clearly kò nídìí kí wọ́n máa tó ń dara yẹn láàmú fúru eléyìí ọmọ ìyẹn lè máa lò bẹ́ẹ̀ náà so wallahu a'lam. One minute, assalamu alaikum, ya Sheikh. When if someone was at work like bricklayer and that person was extremely busy and the cloth was dirty can we pray with such cloth some Sufism scholar say we should pray in all naked ya sheikh please sir throw more light to this question. tí a bá jẹ́ ní tí ó ń ṣe wẹ́yà mẹkáníìkì àbí bíríkìlẹ́yà àbí kápẹ́ntìrì ní í ṣe tó wá di pé àsìkò ọ̀run tó tí ó lè sí aṣọ bóyá aṣọ kan tó mú wá náà nù náà lè fi ṣẹ̀wọ̀n àbí tó pé wọn àti tó bọ́ lẹ́ẹ̀ bóyá tó ń ní lára àbákan so tó apá sọ létí ìbájú pé bóyá ẹ̀gbin lọ bọ́ sí i ṣe pé ọ̀dà nísìn kó dà sásọ yẹn nísìn yíò ń ṣe ẹ̀gbin pé ẹni tí ń kunlé aṣọ rẹ̀ ọ̀dà tí wàá fọ́n sí kátàkátà kátàkátà sòwò ò túmọ̀ sí pé kò lè fi aṣọ yẹn kírun sùbẹ́ẹ̀lẹ̀ lẹ́nu tó pé ó náà ń ṣe bricklayer tí àwọn cement ti dà sí aṣọ rẹ̀ ó lè fi kírun sọ̀rọ̀ ètò dáa jù ó náà ní pé wíwá irú ẹnìyẹn irú aṣọ rẹ̀ yẹn tó bá ní kó bá fẹ́ kírun kó bọ́ irun kalẹ̀ kó mú èmi torí gẹ́gẹ́ ayé àtò ní pé khudhu zinatakum inda kulli masjidin aṣọ yín tó bá dá ní ẹ máa fi kírun ní àsìkò wọ́n tó pé tí ìran rí dànù àbí mẹkáníkì náà tí ọ́ìlì ti wà ní gbogbo bẹ̀ ọ́ìlì ẹ̀ṣẹ̀ gbé tí wọ́n lè fi kírun sí ti obìnrin ń bẹ̀ wọ́n kí wọ́n á ní kọ́ bọ́ra sí òhù àìrọ̀ òhù yóò tẹ̀ lẹ́rìí yẹn kírun ní òhù sókòdá wallahu a'lam. Bíbí ní tí ó bá mọ̀ pé èèyàn máa yan lọ́fílà rákà ní dojoojúmọ́ lẹ́yìn ìwọ̀n ìṣáì kó kí sábà ti wítírì. Dẹ́n ṣé èèyàn lè jẹ oúnjẹ ìjọ́ mẹ́jọ tí òbí èèyàn bá gbé wá tàbí fún fi rán sẹ́ gẹ́gẹ́ bí omi gẹ́gẹ́ bí oníṣúná. ẹ̀yìn náfìlà lẹ́yìn ìran ìṣá náfìlà méjì ó mẹ́nu súnà Nabi sallallahu alaihi wasallam pé kí ọyàn náfìlà yẹn tó bá ti kí ìṣá ìtàn ọ̀dà kí o tó wá kí wítìrì ní ìgbà tí yóò bá kí bóyá lóru àbí kankan kò sí tí ó burú ń bẹ̀ pẹ̀lú náfìlà yẹn so oúnjẹ tí wọ́n bá ṣe fún òkú bóyá ọjọ́ mẹ́jọ àbíjọ́ kẹta àbí ogójì ọjọ́ tí èèyàn gbọ́dọ̀ jẹ́ haram ni kódà sukúrò àkóso kí wọ́n yẹn lọ sí tó wá jẹ́ pé níta fi pé rínú pé ogójì ọjọ́ àbí jọ́kẹ̀jọ́ sàrà jọ́kẹ̀jọ́ ni kí wọ́n má jẹ o kí wọ́n má jẹ so wallahu a'lam subhanaka allahumma wa ṣẹlẹ̀ ọ̀la. asalaamu alaykum tó lọ́kàtù inshallah sọ̀rọ̀ tààrà lọ́la níbi ayat mosque níbi phase two ọlọ́jẹ̀ phase two so ìjọyádé ẹ̀hẹ́ ìjọyádé ní phase two so àbá àbọ̀zá kejìgbò wọ́n bá sọ̀rọ̀ ní ọ̀la wọn ni lẹ́ṣọ́rọ̀ àwọn bẹ̀rẹ̀ la so wọ́n sì discuss